nínú oṣù Dhul-Hijjah ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú wọ́n ní ṣe pẹ̀lú sọláàtì lìjàmáà. ìrun jàmá. nínú àwọn ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ìrun jàmá òun ni ọ̀rọ̀ sútọ̀rọ̀. kì í ṣe gàgá a kàn máa fi iwájú lẹ̀ láti máa rí kọjá lọ rí kọjá bọ̀ àwọn èèyàn nígbà tí èèyàn ń kàn wọ́n lọ́wọ́ oríṣiríṣi yẹn nìyí yóò kó bá ohun tó ń pè ní alùpùpù ìní àfọkànsìn èyí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó fi èrè ń jẹ àwọn onígbàgbọ́ òdodo síbẹ̀ nípa wípé àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ń kírun tí wọ́n láfọkànsìn àwọn ni wọ́n jèrè. tí ẹ wá fi wájú èèyàn lẹ̀ tí ẹnìkan máa rí kọjá lọ rí kọjá bọ̀ yóò kó bá ìwọ̀n tó ń pè ní alùpùpù ìláfọkànsìn lórí òun. ó dẹ̀ tó já láyé kan tí aná sọlá sọlá ń sọ pé òun làkọ́kọ́ ohun tí wọ́n kọ́ gbé kù fálẹ̀ ọmọ yìí. hadith tí a ti bẹ̀rẹ̀ lónìí hadith five oh seven hadith amr bin shu'aib an abihi an jaddi. an abihi an jaddihi qaal habaqna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam min thaniyyatin adhakhira fa hadarat as-salah. wọ́n ní. asọ̀kalẹ̀ pẹ̀lú jùsẹ̀ ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá ní fẹ̀níyà ti àzáṣẹ̀rọ̀ ayé kánú. fàhábọ̀rọ̀ ti sọ́lẹ̀. àsìkò oorun sàtò. yáàni fasọ́lẹ̀ ilẹ̀ jìdáàrí fàtàkọ́zàhù kíbìlẹ̀tẹ́n wà náà kọlùfà. tọ́ alẹ́sọ̀lá sàláwá fèsì ògiri kan àṣẹ ògiri yẹn lọ́wọ́ á mú ní kíblà àdójúkọ àwa sì wà lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam. فجاءت بهمة تمر بين يديه فما زال يدارئها حتى لصق بطنه بالجدار. tọ́ ní báhùmọ̀ kan wá dé ẹran ẹran ni ó ń kọjá lọ níwájú òjijì ọlọ́run sọlá lọ sọlá níbi tó ti ń kírun lọ́wọ́. fàmàzàlà yòdàrí òhà. ọ̀wáyọ̀ kò gbò ó ń tì ó ń tarí rẹ̀. hàtà lásọ̀kọ̀ bọ́pọ̀ bíljìdà. débi pé fi mú ikùn rẹ̀ báyìí ó fi fi kan ògiri. àlọ́ òní kọjá ni. wà á mọ̀rọ̀ tì mí wọ̀rọ̀ i. ìgbà tẹ́lẹ̀ yẹn ti wá rí i pé ọmọ yẹn kórìí tó lòdì sọlọ́run wà ní. sọlọ́lá ẹran yẹn sì ga ìdíṣẹ́ ọlọ́run wa lọ síbẹ̀ tó fi débi ògiri yẹn láyọ̀ wá fi gbáyà ti ògiri rẹ̀ ikùn rẹ̀ wọ́n fi ti ògiri báyìí ẹran yẹn ọ̀wá láǹfààní àti kọjá níwájú mọ́ ọwá tọ̀nà yẹn. sọ ìtumọ̀ wípé àtẹ̀rìn àti èèyàn a kò gbọdọ̀ gbà á láyè láti tọ́wájú ẹni kọjá. nígbà tá a bá ń kírun lọ́wọ́ àti gbọ́dọ̀ ṣe gàgá. àwọn kejì ni pé àsógiri gan alẹ́ fi sítọ̀. حديث عن سميته رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين إليه جاء مسألة كي تعفيه ببعض àti bisimilahi rahman rahim gbogbo àwọn ẹni tí anes dákọ yìí wọn ewì sókè lórí sọ pé abubakar siddiq sádájú anabi àkọ́kọ́ abubakar siddiq wa umar umar gbogbo wọn pátá. kánú yaftatihuna salah bilhamdulillahi rabbil alamin. ni wọ́n máa fi bẹ̀rẹ̀ rún wọn nìyẹn ìyẹn ní pé ànígbà kí wọ́n ṣe bisimilahi rahman rahim wọ́n kà bẹ̀rẹ̀ ọ̀run lọ́tí látòrí ìkíni ọ alhamdulilayi rabbil alamin ọ̀rẹ́ pé yìí tí ó sì rìnlẹ̀ jù náà ni pé wọ́n ṣe bisimilahi yẹn ṣùgbọ́n wọn ò ṣe sókè so mas'ala kan nìyẹn mas'ala mi tààtù yẹ̀wò òun ni mọ́sálà tí lè mọ́mú bá ti ń kéwú jáde hmm. ó ti ké tiwa sí mọ́sálà kan nìyẹn tí mọ́mú bá ti kéwú sókè kéwú lè mọ́mú tiwa rẹ̀ onídìí hmm. kí wọn náà tún fẹ́ máa bá ìmọ̀ọ́mù fàámọ́ àfi kí n ká tèmi o wọ́n ti kà sókè wọ́n ti ká ti ọ̀dọ̀ rẹ mọ́. tó tí wọ́n bá ti ń kéwú báyìí wọ́n tún bá wọ ọmọ pé àjọ kà á lónìí yìí. ká má gbàgbé. láàdá tí ń bẹ fún ẹni tí ń ka Kùránì náà ní bẹ fẹ́ni tí ń gbọ́. nítorí pé Ọlọ́run pàṣẹ gbígbọ́ nígbà tẹni tí ká bá ti ń kà. àyíká kórè á. القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون هل تتحقق الرحمة بالاستماع والقراءة ló jẹ́ pọ́ wà ní mọ́sálà pé tíráàdà kan náà lẹ́ndí ń ké Kùránì ọgbà àtẹni fi ń bọ̀. àti tó yìrù àyà yìí ó jẹ́ wa fún ọjọ́ kẹgbẹ́ nù ládàá. ṣùgbọ́n àwọn olùmọ́ni láṣàkì

ẹ̀gbìn wá ní públẹ̀mù àtẹni òkè àtẹni sí ìgbọ̀ ìkíní kejì náà ni ọlọ́run tó kẹrin rẹ̀ ọ̀pọ̀ nídìí kága aláwọ̀ tó ṣe rẹ̀ wá ní káàdì pọ̀ tó nípa bẹ́ẹ̀ àdéhùn àbí ìwọ ìrọ̀lẹ́ lórí ìbẹ̀rẹ̀ ọ̀dá lórí. رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم انصرف من الصلاة الزحمتية بانتهاءها فقال مضي أبو هريرة رضي الله عنه من لا تقول تسألون صلى الله عليه وسلم أو قارئهم ọwá kàkí ó sókè níbi ìròyìn ó láǹdájú pé àṣùbá tàbí mọ́kúrìdà ló ṣáájú ẹni. Ìdíṣọ́ náà wá sọ báyìí pé. Ẹnì kẹ́kẹ́ tó pẹ̀lú mi sí nígbà tí mo pe ọkùnrin lọ. Ọkùnrin kan wá ní bẹ́ẹ̀ ni o, ìlú ìṣọ́ náà. Inni àkúrú máa ní ìnàzìrò hù, àkúrú máa wọ́n ní wá sọ báyìí pé ìní ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sẹ́yìn tí ó máa bá mi papọ̀ àárẹ̀. فانتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيما جهر فيه النبي صلى الله عليه وسلم بالقراءة من الصلوات حين تلعو wọ́n láwọn yẹn ti síwọ́ lulẹ̀ látìgbà yẹn ànábì ọmọ àtà wa ní ọmọ àtà àwọn yẹn síwọ́ látìjọ yẹn níbi táwọn ìbá ti tó ń sókè ọlọ́lọ́ ọlọ́ lórí ìrún látìgbà tí wọ́n ti lọ́wọ́ táwọn yẹn ọlọ́lọ́ ọlọ́ tó fi jáde pé lẹ́yìn lára ẹ̀ wípé. العلامة محمد ناصر الدين الألباني رحمه الله تعالى هو الذي في علي الإمام الفاتحي سكي في ولاء الإمام حتى في سورة الفاتحة لكن الإمام منكر من هذه

فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بكنا نافلة على القدر من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه بجانب ما يسوع المكفرات àti àmì káàsì nígbà tí lè ń bá wí tẹ̀ náà àti mẹ́mẹ́. ó fi ẹ̀fẹ́ ìmọ̀ọ́mù ọkà fáti àdòdò ọ̀họ́ ìlú ìmọ̀gbòdò òbí àlẹ́ ìmọ̀ràn ọ̀rẹ́ àwọn àlàwọ̀ ọ̀tà mi wọ́n kà là ìmọ̀ọ́mù ọ̀tà àmì àwọn náà ọ̀tà àmì nítorí pẹ́ẹ́ni tí àmì rẹ̀ bá ti dé ṣe àmì táwọn mọ̀lẹ́kà sí àtàwọn mọ̀lẹ́kà náà ń lọ́kọ́ mi kàkẹ́hà àwọn náà ti sa àmì ẹni tá àmì rẹ̀ bá papọ̀ mọ́ táwọn mọ̀lẹ́kà gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá tẹ́lẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kò yẹ ọ̀kọ́ ọ̀lẹ́bùnú ṣìhábìn وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين آمين آمين òun ni ó gùn dáadáa ní òun ó gùn wọn là ní ọjà máa fà á bẹ́ẹ̀ lẹsẹ àmì àmì àmì náà bí àmì náà kò ní kí ẹ̀ka wọn méjì ní bí alif a ẹ̀ka wọn tó gbóngbò ẹ̀rẹ̀ méjì sí ẹ̀ mí alimọ́gbọ̀n kọ́ ló ń gbé hadith ìgbà tí mo sọ sí ìlú mọ́sálà ní òkú ni mọ́sálà tá a bá ń tí òun fún ọ̀yàn àgbọ̀dọ̀ ó kù ṣùgbọ́n àkíyèsí kan bẹ bá pè wá lọ́la. kò sí òde egun lọ́dọ̀ àwọn èèyàn. ọ̀rọ̀ àtẹ̀kẹ̀ tánú àtẹ̀nà. ọ̀rọ̀ àtẹ̀kẹ̀ kàrí náà àtẹ̀kẹ̀ kàrí káwùtà bébí ilẹ̀ ṣàní àtàwọn àtàwọn yóò gùn. kílè wọn bá fi tẹ̀jú yìí nìkan. Ah. ṣíṣe iná ọyí ìnáṣẹ́lú káwọ́ àgbákan lórí ìmọ́mù wa yìí ló sábò káwọ́ rẹ̀ wọ́n sì kàákà àwọn òsì parí ẹ̀mọ̀ ní iná àtọ́lẹ́fà yóò fi níbi tá a darí ogun òkú sí kí ń wò làrẹ́ bí máa ń ké a lè wá kí ó bà lẹ́bí ṣe ń ké wọ́n máa sọ fún ikú àwọn àfa ànídọ́ lè mọ́mù tó fẹ́ kí túmọ̀ àfáwọn èèyàn tọ́ka sọ́ọ̀tù ìjọba àti sọ́ọ̀tù mùnàfíkù ẹ̀wọ̀n ni àtọ̀wọ́ ìtàlẹ́ rẹ̀ à sọ́mọ sọ́ọ̀sọ́sá àmẹ́bí lọ bá rí o sallallahu alaihi wasallam ó tó lè fi gẹ́jọ́ sọ́nu ní ni ó. àbókè fẹ́bì àti hangata ọba tó sọrí pé à tí mo mọ́ mo ti gùn lómi o wọn náà fẹ́ kẹ́ ń wálé òsàlà àti àwọn ní mọ́gírídì ọba ní kí wọ́n rẹ̀ àbí wọ́n ti oníkẹ́wù rẹ̀ wọ́n ti ìṣá ọkẹ́ sọ́tù sáàmù àti wọ̀láyé oníkẹ́wù rẹ̀ wọ́n kọ́ wọn kó ní dáná. because gbogbo àwọn súrà tí mo wí yìí ló wà wá ọ̀yà ni ọwọ́ pàdé sọ̀rọ̀ àtàlánkà láwọn ọ̀run tí mo dákọ̀ yìí. èèyàn ní bẹ́ẹ̀ ni ẹ lóyìn ọkàn máa wò nílẹ̀ lẹ́tẹ̀ àwọn àlèmọ́mù alẹ́bí láti máa lọ sọ́dún àwọn súrà sábẹ́ sọ̀rọ̀ àtàlánkà láwọn ọ̀run ọ̀kan àsọ pé dandan àṣà àkáwọ̀ ṣùgbọ́n ìṣìyá alẹ́sùn mẹ́rin láti lè di súnmọ́ rẹ̀ wà ìfáàbọ̀n àlàásùn mẹ́rin ká lè fi sọ súnmọ́ yẹn torí pọ̀ sọ́nà tí yẹn lẹ́gbàá fi há súnmọ́ ká lè súnmọ́ tó lè rọ̀ pé òun dá níbi máa ń ké lásùn báàdì òun ti ń ké mọ́gídá kò sáàdì wọ́n wá ṣe ń bẹ́ẹ̀ nìkan wá di yóò lọ ta kí ogun kọmọ kọ́ máa wo orí rẹ̀ títí ní ọ̀sá dùn tọ́lọ́n bá ní kájíyèsí náà wà nítòsí wọ́n tẹ̀ ká àdúgbò ní pé ìjọlọ́n ka wọ́n tó níbi ìrùn mọ́gárí òun ni wọ́n náà ti kà lóòótọ́ lódodo àwọn súrà tó bá gùn bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ yẹn káyà máa ń ọkà súrà nìyẹn والطور وكتاب مسطور ọba lọ parí gbogbo ẹ̀ àti mọ́tòlẹ́ dábọ̀ mọ́tòlẹ́ tó nípa bẹ́ẹ̀ mọ́tòlá àpàrọ̀ ọ̀sọ́ dìgbà tó bá fẹ́ dáhùn sí ṣùgbọ́n wọn fẹ́ kí wọn pẹ̀lú jàmáà ó sì mú ọ̀sán ọ̀sán lábẹ́ ìṣọ̀lá àti àgbẹ̀ وفي العقبة بن عامر الأنصاري رضي الله عنه. عن أبي مسعود الأنصاري رضي الله عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال: ولكم جواب بسم الله إني لا أتأخر عن صلاة الصبح من أجل فلان. ولدي يبدي كم أصبح. nítorí lágbájá جاتي من ń sèmọ́ bù fáwọn تصاب tí nítorí pé ìsọwọ́fà àwọn ọmọ yẹn ti pọ̀ jù. Mọ̀rọ̀ àìsí nàbí ìyàtọ̀ lọ́wọ́ ẹ̀rọ sọ́lá àbájúwà bí mọ̀ ẹ̀dọ̀ tó họ́pù, ṣọ́tẹ̀ nínú àbájúwà yà ọmọ yìí. Ó lè lọ wá rí ẹjọ́ tèmi náà fi fún àmẹ́bí nìyẹn Kéèyàn torí ìmọ̀mù kọ pàjánẹ́ẹ̀tì, hmm. mọ̀mù onífàgbọ̀. Ẹjọ́ tó fi sọ òjíjọ́ ọlọ́run yẹn sallallahu alaihi wasallam, ó mi ò rí ó ti sọ ọlọ́run bínú níbi wáàsí tó bó ṣe bínú tó ń jọ́ nípa ẹni tí ń fa àwọn òbò fún jàmá tó òfin torí ẹ̀wà mọ́sálásí wá sí jàmá. Ìjọ ọlọ́run wa ni mo fi ojú ẹyẹ yẹn. Níbẹ̀ ló yún alálèsá sílé àwọn yẹn sá ní mọ́sálásí. Tó ẹni yóò ní tó bá ṣe lè mọ́ mú fáwọn èèyàn kó jẹ́ kí òun rẹ̀ ọmọ níbà. إن من ورائه كثيرا وضعيفا وذل حاجة nítorí pé náà tó tó sáfù sílẹ̀ àgbàlagbà wà bẹ́ẹ̀ wọn ò lè dúró pẹ́ nítorí ìpè ọ̀lẹ́ ń bẹ́ ńlẹ̀ wọn ò lè dúró pẹ́ nítorí lílẹ̀ wọn ọ̀dàlì àjà oníbùkátà ń bẹ́ ńlẹ̀ kò lè dúró pẹ́ nítorí wọn tó nílẹ̀ yìí lọ́fẹ́ náà nítorí pé ìfàrùn bù yẹn yóò pọ̀ sí àwọn ẹni wọ̀nyí nípa àwọn tó ń pè ní àlùkòṣọ́ àlùkòṣọ́ yẹn sì nìyí yóò dùn wọn ní fàlà èyí táwọn onígbàgbọ́ òdodo rè nígbà tí wọ́n bá ní kọ̀ṣọ́ lórí ìwọ̀ ìlàkọ̀ọ́rọ̀ ẹni tó ní ohun tó fẹ́ lọ sí pé àsìkò orúkọ àásù gbọ́ pé mo jáde mọ́sálásí tí má kókó sínú wàhálà mi mo ń bá fa lójú bẹ̀rẹ̀ kódà rákà ló ní wọn fẹ́ kí rákà àkọ́kọ́ ló ti kó lórí ìdú ọ̀sẹ̀ wà mẹ́. nítorí bẹ́ẹ̀ ká kí èyí ká lè fi bọ́ọ̀bọ̀ sọ fún wa. tí ọba fẹ́ làlejò ẹnu wọn ó kúrú ó kúrú à lọ sálọ wo kí làwọn sólà kọ̀ọ̀kan ká ní sólà sálá máa ń kà ní gbogbo ìwọ máa gbìyànjú kọ́ máa fi kí òrò fáwọn èèyàn. كان tó aṣọ طوبه اها ọ̀sẹ̀ wàá sọ fún النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حديث المصور بن يزيد الأسدي المالي أن رسول الله صلى الله عليه وسلم قال يحيى وربما قال شهدت رسول الله صلى الله عليه وسلم يقرأ في صلاتي فترك شيئا لم يقرأه. mọ́sálà alifatu alẹ́dìmá alifatu alẹ́dìmá ìrìn lè mọ́mù létí nígbà tó bá gbàgbé àyà ó sì retí kárùn-ún létí ẹgbàlá yìí hàn tí ọba retí rẹ̀ ìmọ̀ọ́mù mi tí wọ́n bá ní káwọn ọkọ̀ rẹ̀ tẹ̀ ó sì máa bàjẹ́ lọ sí nígbà tí o sì ti gbólóhùn kan ló kù lọ ọjà máa wò rẹ̀ kìí sì ṣe pé ó bà túmọ̀ jẹ́ àbí wọn lọ sí nǹkan ní ìbọn tó ìyẹn léwu àdìdákẹ́ mi lè mọ́ lọ kù ọ̀ ṣèbóbò nǹkan kàkẹ́lẹ̀ ìdákẹ́ fún kó wá ti páyà kan lọ́kà lẹ́yìn sọ́tò fàṣẹ àdìdákẹ́ fún láyé mo ti káyà bíi mẹ́ta mo ti fi kàn bó ṣe rọ́ọ̀kẹ́ nímọ̀ kan lóde ó ti gbé mi àbí wáwọ́ wáwò làwọn yẹn máa ń jẹ jù àbí fà àwọn yẹn máa ń gbé jẹ tàbí ó mú fà olùwà yóò retí alifati tí ò bá retí ẹ o lè tún da ìrònú mọ́ wa pépé ọkàn máa ṣe balabala ìfẹ́ ọkàn lẹ́rẹ́rìn ẹ̀ lẹ́sí yóò padà ní fẹ́ padà máa ṣe tẹlifíìmù rẹ̀ fún mi láì sí kíláàsì tẹ́tẹ̀ máa kà á fún tẹ́bátà yóò pè tẹ́bátà yóò pè ẹ̀rí pé ìyẹn ti padà fóònù bí à ń kí òun ti dáwẹ́wà. pọ̀ mo bá ń gbé ló bá fi gbólóhùn lẹ̀ mo fi gbólóhùn jà ara wọn àní dákẹ́ ẹ̀dùkẹ́ ìdúlẹ̀rìn àní dákẹ́ ẹ̀rí lórí eléèrè.

فقال رسول الله صلى الله عليه وسلم هل أذكرتنيها قلت عجل للتحبيب hmm. ìgbẹ́ni ló ń bẹ̀ èyí wá ṣe sọ fún wa ńgbà tí mo ń sọ fún wa pa kágbà tí òun ta bá há tó bá jẹ́ tàdámọ́ kò kú ẹ̀rí kéèyàn là ń lẹ́sìn nìyí. صلى الله عليه وسلم ينسى كما تنسوا òní àmà àgbàgbé déèyàn ṣe máa ń gbàgbé àdámọ̀ ọgbẹ́ lọ́wọ́ àdìsí déèyàn ní àmì ìyá náà gbàgbé mẹ́lẹ̀. báyìí pé kó gbàgbé mi koran tó há pa òun náà ló sì ti dìbí lùkà lọ́kà fáwọn kàdé táwọn kàdé wá fi hà. ìdàdé làwọn bí arúgbó ti fò nǹkan kan bẹ́ẹ̀ ọ̀fọ̀ ọ̀fọ̀ ọ̀fọ̀ ń bà tó ń kàkiri lọ. Hàlá àzùkẹ́rìtà ni ha èyí sí tó rẹ̀ mi ní ti rẹ̀ àtàgbẹ́bí ní ẹ̀mà ńlá. Ìkọ́rọ̀ gbàgbé ìkọ̀dọ̀ tẹ̀ sí ìyẹn ń bẹ. Àti èyí tí ọba dẹ́dà fẹ́ kọ́ gbàgbé. ولو بعد الرسول يقولك ولا تنسى إلا ما شاء الله àfi tọ́lọ́run bá fẹ́ ọ́fẹ́ bẹ́ẹ̀ pé àyà ni máa rẹ̀ tí ẹ̀ mọ́ adẹ́rẹ́bì ní ọ̀pọ̀ ẹ̀. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá láwọn adẹ́ tó bá yẹ kó pẹ̀lú tọ̀bíà èèyàn ìyẹn gbàgbé ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú tọ̀bíà ìwọ ló lọ ah àtúmọ̀ sọ pé àárí nínú wọn tí wọ́n tò sínú kàbá yìí nìṣòro inú ẹ̀ṣẹ̀ ńlá. àìpé òbíṣì fún fẹ́ẹ̀sì ńláńlá kan náà ló fi padà rántí àwọn kọ̀ọ̀kan kan mọ́ ìtú ìdẹ̀sẹ̀. ìnáwó olùlọ́ńtẹ̀ òsèmọ̀rọ̀jà ọmọ àlùkò fi kírun lọ́wọ́ àti padà gbàgbé ọ̀ọ́ ìdáná àwọn sálábù tó wọ́n tò ńlá mọ́sálà ní ìtàtún afẹ́yẹjú rẹ̀ ọ̀hún ni mọ́sálà bóò tàbá fẹ́ máa kíhùn bóò làṣẹ ní máa ṣe àrùn bóò ilé ọmọ awíkẹ tọ̀wọ́n máa wíkẹ ariwo máa ṣẹlẹ̀ lọ ìgbé ọmọ adarú. lórí o ìrọ̀ bá wà ní pípẹ́ ká ló kó dáhùn kí á sọ ohun àyẹ̀wò ọ̀túnwọ̀n حديث أبي سعيد الخدري رضي الله عنه قال انتكب رسول الله صلى الله عليه وسلم في المسجد فسمعهم يجهرون بالقراءة حسب الثقة بني وفي زمان سمع الكتاب صلى الله عليه وسلم ìtakùsí lé ọlọ́run ọba kú tọ̀sán. Èyí ti máa ń wáyé ní òru mẹ́wàá tó kẹ́lì nínú ọ̀rọ̀ ìtọ́nù. Ọwọ́ àti nínú mọ́kálásí. Ó bá gbọ́ táwọn èèyàn ń gbóhùn sókè bí ẹ̀rọ ọ̀tá pẹ̀lú pọ̀tánì tí kálukú ń kà. Ọwọ́ akákọ́sọ. Ọkọ Allah ń yàn kùn lẹ́kùn mọ̀ ní ẹ̀jẹ̀ rọ̀bà. ọ wá sọ báyìí gbogbo yín pátá ní bẹ́lẹ̀dà rẹ̀ sọ̀rọ̀. kápá kan má kó sùn kápá pákan nù yín mọ́. kẹ́ni kọ̀ọ̀kan ni wọ́n máa gbóhùn sókè níbi wàhálì ju ẹnì kejì ẹ̀ lọ. àbí bá ń lọ ìtàbàlà yìí. àwọn ọ̀fẹ́ ni wọ́n ní àṣáájú gbogbo èèyàn máa sọ̀rọ̀. Hmm. ṣùgbọ́n àṣà ìsìláàmù ní kẹ́nìkan sọ̀rọ̀ káwà àgbọ̀ ó sì tún bá ẹ̀kọ́ ọ̀gbẹ́sí ayé ọmọ nìyẹn gan. ọkọ̀ bá ń báyàwó rí rí ìdù tí àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ à yìí sì ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ọ̀gá ń bá ọmọ ọ̀fẹ́ olùkọ́ ń bá kẹ́kọ̀ọ́ afẹ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ kẹ́nìkan máa gbọ́. báwọn kan náà bá wá wájú ẹ̀yà ní ìfún wọn láwọn fẹ́ rojọ́ àwọn mẹ́wàá gbogbo wọn ń sọ̀rọ̀ káti ẹ̀dọ́ ọlọ́run ọba sọ̀hánà ọ̀tá aláfẹ̀mí ọ̀run ṣùgbọ́n kò síbẹ̀ ó lẹ́kọ̀ọ́ tá a gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀. nínú àlẹ́ ẹ̀dàbùn àlọ́hì sọ̀hánà ọ̀tá alá wọn ní pé àgbọ̀rọ̀ máa lọ gun lọ́lọ́run lórí lọ́dà ọ̀fi yóò lé yẹn kí ẹ gbàdúrà àtà ẹni ọdún ọdún sùkúù fún wa rí ojú wa ń rí àbòsòfíà ọba ọ̀yà oh, let us pray pray for country pray for faith pray for the school pray for data pray for your parents la ilaha illallah oye bọ́lá àmàrí ìlú báwọn ọmọ dára bí tó gbà káàrù láàárọ̀ òun lọ bàbá mo lè tẹnu mọ́ ọ Hmm. àìlè máa wo bẹ̀rẹ̀ o àfi tá a bá nílò àwọn sùkúù ìmọ̀ lókù àìlè máa wo gbogbo ẹni lẹ́nu owó káàkiri ẹlẹ́rìí sílẹ̀ títà àìlè máa wo ìbẹ̀rẹ̀ lókèrè káká ogun o ọmọ mùsùlùmí ló dẹ̀pọ̀ jù mọ́ ẹ̀ àwọn ẹni tí ó sì lówó bíi táwọn kọ̀ọ̀kan lọ sí olówó ni wọ́n pọ̀ jù láwùjọ àti kájìdì àwa tààtú à ń kọ́ wọn gẹ àwa akírun gẹ la tún pọ̀ jù àwọn ọmọ tá a fẹ́ kọ́ àwọn ọmọ akírun ló tún pọ̀ jù nínú kíláàsì náà ẹ máa rí forty five forty five náà àwọn sílẹ̀dì àwọn tá a bá nílẹ̀kùn tí wọ́n wà ní ẹ̀yọ mẹ́ta péré àti four ẹ wá òògùn kíláàsì bẹ́ẹ̀.

kì í sàṣà wa àwọn alámàlà tó sẹ́ńdé náà ti gbà lọ ẹ̀sìn yóò fi táìpù kí alùpùpù sọ̀rọ̀ tó bá fẹ́ kálukọ́ ọba sọ̀rọ̀ ọmọ mi ti ń bẹ lájò yóò ṣe dáadáa eléyìí àwọn oníyàn eléyìí náà máa ń kí ni gbogbo kátikáti àwọn akáàdì gbogbo orú ìsàdúrà pẹ̀lú ládẹ́bù àwọn ìṣẹ̀gbẹ́ táìpù nìkan bá ti wà yá jù lọ fún àmọ́rú ẹ̀ lẹ́yìn ìsìnkú dáa ti parí tí wọ́n máa ń dìde sí asálá tó asálá àwọn aláàbùsáàbù dìde lẹ́yìn rẹ̀ gọ̀ọ̀gọ̀ fẹ́ wọ́pọ̀ tó yẹ kí kágbàdúrà àti kálukọ́ máa ń fi tiẹ̀ sábà pariwo. kódà àwọn àfáà sọ̀rọ̀ sí àlẹ́ àìsídà ti dùn à ìpa ẹnu àlánú àdúrà lọ́wọ́. gbogbo yóò gbogbo ọlọ́run àti lóde wọ̀lélá ìlú mọ́sàlù àìlà ìbátẹ̀rẹ́ náà gbogbo wa ẹ́ nígbàtẹ́ ni mẹ́wàá wọ́n láwọn níbi iṣẹ́ yẹ́dẹ̀ lè fún ọdún tọ́ ìwọ tó wọ́wà ẹ̀ lè fún gbogbo wọn ní wọ́n ti ẹ̀kọ́ fẹ́ gbowó báírò ẹ̀kọ́ fẹ́ gbowó òwe ẹ̀kọ́ fẹ́ gbowó àtọ́ ẹ̀kọ́ fẹ́ gbowó àtọ́ lẹ́wọ̀n tí wọ́n sọ wá sí kálukú máa wí lẹ́ẹ̀kọ́ kẹ́ máa fẹ́ lu. bọ́lá òun ti jẹ́sẹ̀ ní òfò ó sì lẹ́kọ̀ọ́ ta lọ́dọ̀ lùpẹ̀lẹ́ ẹjẹ́ á kéde lé àdìrí lo kí ẹ̀rí gbọ́ bí táwọn èèyàn sọ ẹ̀ ti káàkùn ẹsẹ tí wọn mẹjà yìí wọn máa gbọ́ ariwo tí wọn sọ àti ẹgbọ ti harrod bí ẹ bá wí jẹ́jẹ́ tẹ́lẹ̀ rẹ yóò darí because èrò ti pọ̀ jù tí wọn bá kú náà táwọn ti bẹ òsì yóò jáké because a ti pọ̀ jù a pọ̀ jù yóò jáké tí ìbá ti tí wọn pè ó ní harrod lẹ́rìí ti tìrí ọ̀rọ̀ àwọn alẹ́ mo tún ní wálẹ̀ o bóyá sì kò kọ́ ọ́ ẹ̀rì kan wálẹ̀ máa dá tẹ̀sílìm ariwo ìyá tó ti bẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ dábàá ìyá ṣe ìsàkàlà yìí kíkàlùkọ ó kà kéwù yẹn ní ohun tó gbòòrà rẹ gbọ́ òbí jẹ́ àkéyàgbé ara ìwọ̀n fẹ́ káwé ẹ̀ bọ̀ fún ìkàkùrá ní mọ́tàlá kìlú pẹ̀lú ìkàkùrú kìlú onídjáde àti ara eléyìí náà àtúndì mọ́tàlá rẹ̀ wò hadith àbí bẹ̀rẹ̀ ọdún ìṣòro. أبي هريرة رضي الله عنه يقول عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إنما جعل الإمام ليؤتم به. wọ́n ní wọ́n gbé lè mọ́mù kalẹ̀ kalẹ̀ fi ṣàwòkọ́sì bó o láti wá ṣàwòkọ́sì lè mọ́mù. فَإِذَا كَبَّرَ إذا كبر فكبروا طبعا الله أكبر لكي لا تنصتوا إذا ركع فاركعوا طبعا ركوع يا إذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا الله لمن حمده طبعا يقولون ها àwọn yorùbá alájà àgbàyà nbí sẹ́nu mi ti kéwù tẹ̀ lọ́dọ̀ alájà àbálájá àgbàyà nu àwọn kìnìún rẹ̀ tó ti ṣe rí tẹ̀mí àlá ìmọ̀ni àmìdá ọlọ́run ọba ló mẹ́rin tó ń sì mú. àtìgẹ́sì rẹ̀ dìtà lómi ti kéwù sọ̀tọ̀ sí omi mẹ́rin rẹ̀ wọ́n tún wájú ọlọ́run ọba ló mẹ́rin tó ń sì mú ọlọ́run ọba ló mẹ́rin tó ń sì mú tẹ̀mí àlá ìmọ̀ni àmìdá ọlọ́run ọba lónàá ní lọ́rùn òde mú mú gbé wálẹ̀. níbi tẹ́lẹ̀ ní ọ̀padà mọ̀ wípé ọlọ́run gbọ́ nípa ẹni tó dúpẹ́ fún ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tó kí tó ti ké lọ́dà lájà gbàyà látijọ́ yìí òun lòun bá lọ jẹ tí wọ́n bá ń sàlàfà rẹ̀ ní àfáríṣà tí ó kéwọ́ tó sọ̀tún rẹ̀ wọ́n ti tí wọ́n bá ti wí kẹ́yìn sọ pé allahumma rabbana walakal hamd abilakal hamd oníwọ̀láka mẹ́wa eh, rabbana walakal hamdu mẹ́wa tí ò ní ní allahumma nù ọjọ́ náà mẹ́rin allahumma rabbana lakal hamd rabbana walakal hamd èwo tó ló fi kú allahumma rabbana walakal hamd àtúwá ní èwo látú ní lákàlhàm fọ́ọ̀lù gbogbo ọjọ́ ẹ máa fi wá òsìlè fẹ́ yà láwọn ọmọ fún mi kan yọjẹ mẹ́rin fàyídà sọ́lá Tílé mọ́ bá kí oòrùn lò, ẹ̀yìn náà fi ní ìlú ẹ má jòkó. Tọ́bá kí oòrùn jòkó, gbogbo yóò náà kí oòrùn lápapọ̀. Eléyìí jẹ́ ẹ̀kọ́ tá a lò pẹ̀lú ilé ìmọ̀wò bí wọ́n bá ti lẹ́sìn. ṣùgbọ́n lè mú tá a lọ yé sí òun yẹ pé tí bá ń dó ti lọ rẹ̀ ní sáànà ẹ̀kọ́ lọ rẹ̀. wàyí ńlá tí kọ̀ǹdíṣàn kan bá dé bá lè mọ́ mú yín tó fi tẹ́lẹ̀ ìjókòó. bóyá ìmọ̀ọ́mù arọ ìmọ̀ọ́mù yín gbogbo ẹ̀yin tẹ́tẹ̀ yìí sì du ẹ̀mọ́ kí ẹ̀mọ́ ló kí tó bí ẹrú sì ẹ̀ ní sọ fẹ́ máa jókòó kí ó rọ̀ tó bí rẹ̀ nítorí pé màá mú yín kan sáàrà jù mọ̀ bó bí rẹ̀ ní àárọ̀ ni tó ká kéèsì abala yẹn dáadáa ká tẹ̀ ní mọ́sálà tí ọ̀ràn ìdúlẹ̀ rẹ̀ tẹ̀lé ìlú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ti sọ lọ sọlá rẹ sọlá nígbà tó fi rẹ wọn kó tí wọn jáde láyé wọn ṣe kìlọ̀ kìlọ̀ pé ẹ má jà wọn lóhùn ẹgbẹ́ tí lè má mú wọn bá dó ìlú kó làwọn wà mọ bá ti ti ní ẹsẹ̀ mọ wọn sì tún rí ṣe sí òjíṣẹ́ Ọlọ́run sọlá rẹ sọlá pé abákẹ́ padà ní ìdáhùn nígbà tó abákẹ́ ń ṣe kìlọ̀ tí kọ́ ṣàtẹ́gbẹ́ sọlá rẹ sọlá àwọn tó abákẹ́ dẹ̀ ní ìdèmí àwọn wà ní kíni wọn wà ní ìdò abákẹ́ náà ti ṣe kíni wọn wà ní ìdò hadith wa aisha bi sori radiyallahu anha ọbẹ̀ fi kìlílé èyí ta kàkà ilẹ̀ náà qalat lamma marida an-nabi sallallahu alayhi wa sallam maradahu alladhi mata fihi nígbà tó rẹ̀ òtí sọ ọlọ́run ní rẹ̀ tí ó fi jáde láyé ata yu'dhinuhu bis-salah faqal bilalu wa ba faqal tí sọ fún pásítọ̀ faqal muru Aba Bakr falyusalli ẹbá ń pa bákìrì láti ẹ̀sùn kó kí wọn fáwọn àtàmá. kóńtù iná àbàbákìrì rọ́jùlù asif. ẹ̀rí bí a wá ń ṣàlẹ̀ ní wá dáhùn pé bàbá mi bẹ ní oṣù lè mọ́mù yìí rọ́jùlù àti ikú. ìyẹ̀kùn mọ̀kọ́ ọmọ kẹyẹ́bẹ̀kì. ẹlẹ́kùn ni bàbá mi tó bá dójú bí tó bá ń dó kírùn fún wa ẹkún ní ọmọ asúgbòrò bala yaqdiru ala al-qira'ah kọ́dá kò ní lágbára sí ká kíwọ́n fáwọn èèyàn qal muru Aba Bakr falyusalli títí ọlọ́run ni mo mọ ohun tí mo ń sọ fa faqultu mithla àbí ẹ̀bá ń pa ọba kiri láti ẹ̀kọ́ kírùn fáwọn faqultu mithla mo tún tún wí pé à ah, òjijì ọlọ́run bí dájì mi ni faqala fi thalithati aw ar-rabi'ah nígbà ọdẹ kẹta bí àwọn àyíká tún di ẹ̀ abẹ́ẹ̀kẹrin ìndẹ̀kún na sawahibu Yusuf. ní wọ́n dáná lè fi dáhùn yẹn bẹ́ẹ̀ ẹ̀yìn sawahibu Yusuf yìí àwọn obìnrin jọ ní ìdí wọn gbé kalẹ̀ ara rẹ̀ lẹ́yìn. mòrò àbàbàkiri fálíọ́ sálí. ẹ̀ ń jowó àbákiri ni bó ṣe rí tọ́jà yẹn lẹ́ ń jowó ẹ̀. alẹ́ ẹ bá ń pa láṣẹ ọ̀ṣáájú jàmáà kírun fún kírun fún jàmáà anabi wa jáde. yuhada bayna rajulaini. wọ́n fọwọ́ kọ́ lẹ́gbẹ̀ẹ́ méjì ẹnìkan dó lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan dó lẹ́gbẹ̀ẹ́ wọ́n fọwọ́ kọ́. ka anni anzuru ilayhi yakhuffu bi rijlayhi al-ard. subhanallah ó ní bí tó bí sí wo òjijì ọlọ́run bí èsì ń sọ̀rọ̀ fún yìí tó já sí pé ẹsẹ̀ wọn ò lè dúró mọ́gbà yìí wọ́n fọwọ́ kọ́ wọn ẹsẹ̀ wọn yẹn wà ń fàlà sílẹ̀ báyìí nígbà tí wọ́n lè náwó dáadáa. falamma ra'ahu abubakar dhahaba yata'akhkharu fa ashara ilayhi an salli. ìgbà tó wá di kí. وقاعد النبي صلى الله عليه وسلم إلى جنبه أبكر أنم صلى الله عليه وسلم وأبو بكر يسمع الناس التكبير ó di pọ́wọ́ òjíjọ́ ọlọ́run tí ó jákè ẹ́ àbákìrì ní wà ń ṣe kí ni ò ní gbóhùn òdìsókè fáwọn èèyàn níbẹ̀ yẹn lẹ̀ àwọn ọjà náà kí wọn ní jòkó jòkó láti lè sọ láti láti wà ẹ̀rọ àjẹsílẹ̀ eléyìí jẹ́ ìkan nínú ẹ̀rí wípé ohun dàda ní ọ̀bá gòkè abẹ́ òun lè mọ́mù tí ọ̀bá gòkè nígbà yẹn ni dàda ní ọ̀fẹ́ àgbà ọ̀hágbá fi lè mọ́mù bá mi wọ́n bá ti gòkè àníjẹ̀ mọ́kọ̀ wá tó jà ọ́ ìfọ́ wa lọ yàrá fún ọ ní mọ́sálásí àdúgbò rẹ̀ pé àwọn oníkèrè kan kílẹ̀ tẹ́fì lè máa ṣe aláwọ̀ sálẹ̀ yìí lè mọ́mù bá mi ibi táwọn bí ìfi yagi nílẹ̀ wọ́n ti sọ pé ọ́ ọba fẹ́ fi kọ́ mọ̀ òwò dáadáa o tí ọba ti ní máa gbẹnu lè mọ́mù sọ má sì kọ́ mọ̀ fún wa ọ̀gọ̀rọ̀ ayárí pé yíṣu lè kọ́ mọ̀ má sì hmm. bẹ́ẹ̀ ni má sì má dáwọ́ ara rẹ̀ lọ́dẹ̀ àwọn ọmọ eléyìí kí wọ́n máa ń da mọ́sálásí ó káàkiri lọ má sì wọ́n mẹ́lòmí ìjọba sí ọba jáde kọ́ padà yé fún wa á ìyẹn ò ní sílẹ̀ mọ́mù jẹ́ o ẹ̀sì mọ̀tútù tọ́lọ́dún wọ́n ló ṣe bí Sheikh Albani ti ṣe pẹ̀lú bàbá wọn ní òde rahmanlọ́ gbàtílẹ̀ mọ́mú àgbà bàbá wọn dẹ̀ ní náìjí mọ́mú ni wọ́n gbàtílẹ̀ mọ́mú àgbà tó àwọn ọwọ́ àti bàbá Sheikh Albani àwọn ni wọ́n sì náà yìí àwọn náà wà sọ pé ọmọ mi wà bá lọ kírun ah tí kàlùbárí ní ìṣẹ̀lẹ̀ sáàmù ohun táàjọ máa ń fa ẹ̀ẹ́dù sọ láti ilẹ̀ àwájú awọ́lù wa kìtì ẹ̀yìn ní orí bàbá ìṣẹ̀lẹ̀ sẹ̀mọ̀fà dọ́gba lórí ẹ̀ bàbá ìyẹn náà ni wọ́n ní oṣù yẹn dúpẹ́ lé bọ́ọ̀kú mọ́sálásí yìí wọ́n bá ti láwọn ọ̀gbà kò nídìí kan fa wàhálà oṣù yẹn ń sùn nídìí wàhálà gbogbo nǹkan alákatakí sí náà àwọn kẹ́sì ti jẹ́ kí a ti gbà sọ lẹ́nu torí òdodo da ká sọ àwọn ẹni tó ń ṣiṣẹ́ láàbìyàn yẹn yẹn fi kó nà kẹ́lí mọ́ta sẹ́kọ̀ọ́ ń bá yẹn mú jẹ́ yẹn wọ́n máa ń ṣe la ilaha illallah masha Allah bismillah Allahu akbar wọ́n wù kí lọ́wọ́ kù dáa sọ pé mùsùlùmí kí wọn ń bá yàn ní jẹ́gidi gidigidi ni ó tí wọ́n bá ní nǹkan káyàn wà láyọ̀ káwa mú wọ́n bá ní yẹn kó báyìí kò rí bí yẹn sí àwa mùsùlùmí torí kò sẹ́ni tẹ́nu rẹ̀ gbà tí wọ́n sọ pé àwọn orúfẹ́ àwọn oníṣẹ́ bí yẹn ṣe mùsùlùmí wọ́n sì ń tẹ̀lé wọ́n lọ́ọ́ fẹ́ máa ṣàlàyé sí oríṣi ni mùsùlùmí báwọn èèyàn yóò fún inú ẹ̀sìn míì náà ti dórí sí. kàńdánù ẹ̀sìn wà yàtà àwọn nìkan kò sí nǹkan ti wọn tí ò ní fẹ́ẹ̀kì nàìjíríà àwọn èèyàn fẹ́ẹ̀kì kan ti wà. kàtàlì mùsùlùmí fẹ́ẹ̀kì ìlú wọ́n ni mo ń sọ fáwọn ikú àpé kò sí àkọọ́lẹ̀ tó lálá àti àgbọ́dọ̀ àdọ́dọ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti wọ́n tún gbé ìhà ẹ̀ lọ yàtọ̀ fẹ́rẹ̀. tí ìbánúkú ẹgbọ́n nìyẹn tẹ̀lé sọ pé ìran ọ̀fẹ́ náà di ṣùgbọ́n tó rinlẹ̀ ní kékeré fèdè. báwọn èèyàn ti pọ̀ tó ìlú àjàmbá burúkú tí wọ́n mú. ẹ̀yin tó jọ jásí pé àjọ fẹ́ ọ̀rọ̀ jómi tó rọrọ̀ àjọ fẹ́ ọ̀rọ̀ jóná fífi àdéjàmbá ara wa a máa jọ gbé lálàáfíà ẹ wá lọ fún àwọn ahzab ọ̀dàlẹ̀ tó jáde pé inú òfin ayé gan-an gbogbo ètò ayé ni ẹni ọba jọ dálẹ̀ wọ́n pàdé nítorí àwọn òfin sọ́jà àwọn nàìjíríà ní báyìí náà aṣọ báyìí lọ́rọ̀ ẹnìkan wá lọ yìí àbọ́dúsá padà àbí kìnnìkan tí wọ́n bá kí wọn pàdé jàǹbá yẹn làwọn ènìyàn ṣe àwọn yẹn ìní wọn pa wọn nípa tí wọn pa wọn kì í ṣe sábà. Wallahu a'lam bóyá nǹkan tó dàrú òun lọ́rọ́ ọ̀rọ̀ kan rìwáyà kan tó wá pé ìtukùn bí zaba azaba wọ́n ní máa ń túmọ̀ àlùkọ́tù pípa nítorí pé fìràwọ̀ àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ sọ́ba akẹ́dọ̀ sọ wípé يذبحون أبناءكم ويستحيون نساءكم الذبح بدون الخط tòtí ìbá ṣe ti khalidu alikọ́sìrì tó wù jẹ́ aláṣẹ ilẹ̀ iraq nígbà tí jáàdù nìdírham tó jẹ́ àfáà fún alìjáàmú olùsọ̀tùwárì àbíjáàmú olùsọ̀tùwárì jáde bó ti dérè hàm yẹn òun ní aláṣẹ ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń pè ní jàdìyà àwọn tó ń ti lẹ́fì òsì fáàtì àgbà ọ̀jáde ọlọ́wọ́n sọ̀rọ̀ gbogbo òròyìn ọlọ́wọ́n ọ̀tà kù mo la aláṣẹ ẹgbẹ́ pé kọ̀yẹ́ kí wọ̀nyí máa gbá àárín àwọn èèyàn ọ̀rọ̀ sọ pé ọ̀sọ́ lọ́wọ́ yẹn láti fi jókòó mú yẹn nìkan. ìyàn fẹ́ rí àkọọ́lẹ̀ bá ah, ọ̀tà àwọn mùsùlùmí wọn máa ń dún gbé yẹn. ẹni wọn bá jẹ̀bi ikú níbi tí wọ́n tún lo ṣẹ̀ríà wọ́n pa dáadáa. ẹ̀rí tí náà máa sọ wípé inna mina sharri khiyara ìpànìyàn aburú ni ìwé yẹn lè ṣẹ̀sánú rẹ̀. wọ́n ní lágbájá ikú lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ ọ. Tí ni bí ká dúgbò ẹ̀ bí ká máa jí oríkèéríkèé ara rẹ̀ tó fi kú tán inú mú bọ́ kí nǹkan tó máa rọrùn fẹ́ ni ìyẹn tó fi kú tí rọ́pò ti wà. ẹran jẹ tá a bá fẹ́ lu agbọ́dọ̀ bí agbọ́dọ̀ àánú gbọ́dọ̀ wà lẹ́nu ìyọ́n kẹsàn-án pé tó ṣẹ̀rí àsọ pé ká pẹrẹ la fi kékeré wa lè pẹrẹ mú láti lórí ọjọ́ ìta tó mú yàn ní kàdìdì ó sì bàmí lọ́kàn jẹ kò sì sọ́nà ẹ̀ka lè bàmí mérí bọ́ àwọn àtàjẹ́ mùsùlùmí àti kí wọ́n tàbùkù yẹn mọ́ àlèrí yẹ ní ká máa yàn nàná rẹ̀ wípé báwọn kàńdá ṣe wà káàkiri nú ẹ̀sìn yìí náà lọ́wọ́ àti nú ẹ̀sìn Islam agbáyé làwọn ènìyàn níbẹ̀ kan kì í sì lànà wa wọ́n fẹ́ yìí tí ń ṣẹlẹ̀ yẹn wọ́n ìsìláàmù bàrí ó gbèjì ìsìláàmù bọ́ pápọ́ sẹ̀yẹ́ yẹn wọ́n ní mọ́ àbẹ̀lọ́ nǹkan náà kọ́ba ti dáwọ́ àbúrò ìlú o náà kọ́ba ti dáwọ́ àbúrò ìlú o gbogbo àwọn tó ń ṣe náà náà dàpọ̀ nípa ilé ìwé gbogbo ọ̀dà ìjọba ilé ìwé gbogbo ọ̀dà gbogbo àwọn ẹni tó ń bẹ lọ́wọ́ wọn báyìí ọlọ́run bá wa tún wọ́n ìwọ ọlọ́run lè tún wọ́n lẹ̀ bá wa tún wọ́n ìwọ ọlọ́run àwa náà wọn má jòlú rẹ̀ ọkàn wa o àti ìfìtọ́ọ̀kù ni o àti ìgbàgbọ́kù ni o àti kọ́tìlù ni o má jẹ kẹ̀kẹ́ nù rẹ̀ ọkàn wa o náà dákun dáàbò ẹ̀bọ̀ wa o ìwọ náà dákun àwọn àwìn láti àmàṣe sọ̀tò ìfìlà sọ̀tò ìfẹ́lẹ́ sọ̀tò náà àmọ́ ṣe wọn tó náà ló ti wà ní apájọlá yẹn súnmọ́ àti ẹ̀yìn máa kọ àbíká ọ̀sọ́lá wọlé mọ́ta àwọn tó lè tọrọ bá kọkọlẹ̀ tó kókè níbi tá a gbé sí ọ̀dọ́ ọlọ́run la lè gbé sí o ilẹ̀ áńkà àwọn onífá nígbà tí wọ́n ní bá ń ní ìfìdódò wọn bá wá bá wa ní sùn kíkà kọ́ wọn wá ààrẹ wà o ẹ̀yìn onífàtẹ̀ ìta yẹta fún yẹn ó ní àwọ̀ ah, ọkùnrin wá wá wá wá ah, ah, adúrú lẹ̀kẹ́ fásitì lọ́wọ́ rẹ̀ ti bẹ̀ lọ́rùn ó yẹ kó ó jẹ́ sí bó mú kíní kan tó dùn sọmọ yìí lápò ní. nígbà tá a ti ń rí àwọn ọlọ́dẹ oníbọ̀ ọkọ̀ òkú tí wọ́n lóògùn tí wọ́n ti ń sọ pé èèyàn ni wọ́n gbé lọ́wọ́ èèkè là máa ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n ní èèméjì lélẹ́yìn ní aa inú wọn gbé lọ́wọ́ pé òun yẹn kì í ṣe fọ́ta ẹyọ kan ní ó jáde wọ́n bá sì jáde báyìí yóò tu gbogbo nǹkan káyé jáde so àwọn àrí àwọn yẹn náà wọ́n sọ àwọn ọdẹ nílé o làwọn fi padà ṣe nàìjàmàṣá làwọn fi padà á ojú tó gùn oògùn ọ̀rẹ́ ayẹta tí àwọn ẹni ẹgbẹ́ lọ́wọ́ àtẹ́gbẹ́ láti ti ní àlá àwọn ìjọba tó sọ pé ẹ̀sùn tẹ́ gbé dé náà ní òjé kí náà bàbá yín àwọn bàbá yín ah ìbá àwọn bàbá yín rẹ̀ ògùn táwọn bàbá yín ti ná bí wọ́n kó lọ ni wọ́n ní èè ó jó ògùn rè lọ. ẹ̀sùn tẹ́ wá sọ pé ah dé ọ̀hún tá a tẹ̀ sí ní dáadáa. àti dáadáa tí ó bá yẹ èèyàn tó bá ń tẹ́lẹ̀ ní sọ́kẹ́ Allahu Akbar kò ní sí Allahu Akbar ó bẹ́ẹ̀ lẹ́yìn tó bá sí Allahu Akbar bí la ilaha illallah kò ní bà ṣùgbọ́n kò ní ṣe ẹnu nílé ní nítorí pé sí ọlọ́run nílẹ́bi wa mọ́ rárá rárá ni kìí ń pín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ o níjẹta yìí ọlọ́run máa bá ìdẹ́rù bàá ha ẹlòmíì ti fẹ́ bá yàgbé sókòtò kan wọ́n àti àdúgbò bá dúdú bí ọ̀fẹ́ mi lọ ta pé ẹ ojú ogun kò ní pẹ́ tọ́jà látọjà àdúgbò òun ló kù sí wọn bọ̀ rẹ̀. ẹlòmíì ò pe òkú náà adájọ́ ń tìmù torí kò sọ lóun kẹ̀kẹ́ lẹ́bi rẹ̀ òkú ni ó pé nítorí wá dé. lóòwọ̀ yẹn ni wọ́n èèmọ́ èyí ó tún káyé jáde tó bá yé èèyàn mọ́yẹ̀ ní ẹ̀bá kú ká èyí ti pé ẹ̀ sórí yìí tó bá ti kú sínú ẹ̀sì ọlọ́run lè fún aládàáwó ẹbí lè mọ̀ wípé ọ̀rọ̀ kọjá fún àkọ́ tó wà ní oníwu tọ́ka sí ara nítorí ẹ̀ lè rí òfin rẹ̀ ó lè já farú fún ọyìn níbọn ìbọn lè má dáwó ṣé wọn ò sí kí òun yọ má dá ọ̀tẹ̀ ọlọ́run pé ọ̀rọ̀ àzíkìrì lè tọ́wà lẹ̀ ọ̀rọ̀ àzíkìrì ọ̀rọ̀ àzíkìrì tó bá sì mú ẹ̀kùn túnmọ̀ tó dúró délé tó bá ti fi kẹ́ẹ̀ tí ọ̀bá wa mọ̀ náà ti kàrọ̀ ọ̀nà ìyẹn ló gbọ́dọ̀ wà lẹ́nu ẹ̀ ní ìgbà máa sọ pé à èmi ti gbọ́ ká máa bẹ̀rẹ̀ orí ó rí pé tọ́ bá ti kò ní ṣiṣẹ́ fún bẹ́ẹ̀ mọ́ sọ kò ní ṣiṣẹ́ fún ọ kílẹ̀ kílẹ̀ ní káwọn àbí kílẹ̀ oṣù ìfàlàkì tí mo ti aláàbí kéke òun ní káwọn àkàbí mo ti gbọ́ ohun tẹ́lí pẹ̀lú fojúké rẹ̀ tó fojúké rẹ̀ kò lè ṣiṣẹ́ fún oníṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o ọlọ́run kọ́ bá káwà burú o ní wọ́n dín yẹn náà kọ́ lọ́nkọ́ sẹ́mọ́. ló fi ń sọ ọlọ́ba àbùwọ́n sùúrù ni wọ́n lè ronú pìwàdà ọlọ́ba àbùwọ́n sùúrù ni torí kò mọ́ fẹ́ dá pẹ̀lú gbólóhùn ká máa wí lá ilaha illallah ìyẹn fún lọ sọ fún pé mùsùlùmí ní ìyàtọ̀ bẹ́ẹ̀ ní ìjàkẹ́ tó kù mẹ́yìn ẹ̀yìn náà ni nígbàtẹ́ máa ṣe wá ẹwú yìí òun lásọ ṣẹ̀ríà wọ́n dẹ̀ bá fọ́tò rẹ̀ jẹ́ ẹwà ni wọ́n fi làásí lẹ́ẹ̀kẹ́ àwọn akọ ilà tó ṣe pé kò sínú àkọọ́lẹ̀ Yorùbá tí wọ́n máa ń kọlà dẹ́ ìgbà wọn kọ gbogbo gọ̀mọ́ yẹn wọ́n tó á múrù gọ̀mọ́ lọ tó darí omi ìfẹ́gbẹ̀ bíbà wọ́n tó darí omi ìfẹ́gbẹ̀ yìí tẹ́ mọ̀ pé kò sí rúlà yẹn lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n ti wá kásọ fún ṣẹ̀ríà ṣẹ̀ríà ẹ́ àwọn oníṣẹ̀lẹ̀ àlè ó ṣẹlẹ̀ wọ́n bẹ̀rù nínú wọ́n dùnú lọ́sọ̀rọ̀ bí lẹ́nìkan wà ní àkídà ṣẹ̀ríà ìbádà ṣẹ̀ríà hátà ìjókòtà àjókò ṣẹ̀ríà afẹ́rẹ́ ẹ̀mí wa ṣẹ̀ríà ìfọwọ́ ọ̀tún jẹun ṣẹ̀ríà kí o fún yàwó rẹ̀ lówó oúnjẹ wọ́n rẹ̀ sùn ṣẹ̀ríà kí ní táwọn àbò òfin tàlàyé tẹ̀lé àdébẹ̀ ní fáwọn èèyàn yóò bá ní àwọn ẹ̀rọ tó bá fọ́tò rẹ̀ jẹ́ tí wọ́n bá fẹ́ bọ́mọ̀ kẹwí tọ́sẹ̀ ọmọ àgbọ́ ní ìdáṣẹ́ rí àfọ́ hmm. jẹ́ndé bí ẹni pé kàá ní ṣẹ̀rí àṣá bádà á ti mí nàlẹ̀ ẹ̀kọ́ bí wà ní táhà sí nílànà ẹ̀kọ́ torí ẹ̀ máa lọ jiyàn kan tí wọ́n fi wá bọ́ mú lẹ́yìn tó bá ní ọlọ́run fún wọn bá bínú kú ó bínú sọ́ra àríwọ̀n dáàtọ̀ wọ́n ń sọ wọ́n tó ń ṣe la ilaha illallah kí láàá tó fẹ́ sí àkásọ̀ pé masha Allah Allahu akbar ọya sọ̀rọ̀ ní ìtọ́bà tó sọ ọdá àbọ́tọ̀ fún bí aláwọ̀ ẹgbá tó yàtọ̀ sí ìfẹ́ ọmọ ìlọ́wà ń tíhùn má ṣe rà rẹ̀ eléyìí tí wọ́n bá lọ bá yẹn ọba wa wọ́n bá sì lè yẹ kó kó rìbì sí èyí ìyá ọkọ̀ àrìbì sí. Ah! ló bá a tún wọn ṣe ah! ọ̀nà bá a bọ̀ ń o tọ́tún wípé ló wọ ẹ̀ṣẹ̀ mùsùlùmí àwọn àpọ̀ tún kẹ̀jẹ̀ pẹ̀lú tó ló ń fìdí ẹ̀ múlẹ̀ o. ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o a sì máa sọ̀rọ̀ tó pọ̀ mo sì ní máa lọ kẹ́ nínú ṣẹ̀rí àmọ́ ń bẹ́ orí o nídìí ẹ̀ orí mélòó ló ti bẹ́ níbí àbí gbọ́ wọ́n ti bẹ́ rí Nàìjíríà. tí ìjọba bá ní olóṣèlú nàìjíríà tí wọ́n lè gbà tí wọ́n fẹ́ rí wọn ò ní gbà kankan tí wọ́n bá bá débi bíbẹ́ rí wọ́n làwọn lọ kọ́tọ̀ fàfihàn. gbogbo ìṣẹ̀lẹ̀ àwọn tí wọ́n láwọn ń lò tí wọ́n lè lò ní nàìjíríà tọ́kọjá tọ́kọ̀yàwó rẹ̀ bá kọ́ ẹ́ ẹ́ ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ àdúgbò tán ìlànà bóòlà sí kọrẹ bóòlà sí fẹ́rẹ̀ yìí ṣẹ̀ríà ní àríkè ṣe ṣẹ̀ríà inú ikẹ́ wá ọlọ́kọ̀ bá ní gbẹ́nu ẹ̀gàn ẹnu aburú ẹnu yẹpẹrẹ ó gbé kó lára mùsùlùmí nàìjíríà kí ọkàn wá ọlọ́ọ̀hìn ọkàn wá tí ń jáde lẹ́nu àwọn yẹn hadithu tí اوكي لنا لعب حديث الساعة الساعة الساعدي الساعدي أن رسول الله صلى الله عليه وسلم ذهب إلى بني عمرو بن عوف يصلح بينهم wọ́n láàrin ọ̀sán láàrín sálá ń lọ ṣàtúnṣe láàrin lọ́dọ̀ àwọn Bani Amri bin Auf wọ́n fẹ́ ṣàtúnṣe láàrin wọ́n ń jà àsìkò òun bá tó وجاء لمعزل إلى أبي بكر فقال دادان بقى لو مرة بكر لو صلاة إيه أتصلي بالناس وأقيم إيه أوكي وفاهم يكون سيقامة قال نعم أني بين قال صلى أبو بكر أبو بكر بكر وجاء رسول الله صلى الله عليه وسلم الناس بالصلاة أو يزن كانوا لو وتخلص حتى وقف بصفي فصفق الناس أها أبا ذكر يو أكون بيت يو في دو في دو سي بصفو أو يلا بيت في باتوا bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni abákẹ́rì tó bá ń kírun lọ ti wẹ́ ìdí ìṣẹ́ yẹn. ìgbà báwọn yẹn wá di àtẹ̀sí pọ̀ ìgbà báwọn yẹn wá wọ́n pàtẹ́wọ́ rẹ pẹ́pẹ́. ó gbójú ẹ̀yìn báyìí bó ṣe ló ti ṣe ọlọ́run abájẹ́ bá gbọ́wọ́ òkè òdúpẹ́ fọ́lọ́pẹ́ èmi lànẹ́bì fún ẹlú báyìí àà èmi mọ́ jẹ́ ní àpọ́lé kí n tájú ànẹ́bì fa òdúpẹ́ fọ́lọ́ ọ̀yà abákiri ọgbà ọ ọsà bọ́ sẹ́yìn ní tó fi padà dó síbi sáfù ànẹ́bì sọ̀rọ̀ láti alábá bọ́ wájú ó kírun ọwá kúrò lórí sọ fún ẹ̀yí pé ìyẹn lè ní àníyàn lè mọ́ mú kọ́ padà di máa mú mọ́sí alákẹ́ni ọ̀rọ̀ dáadáa irú ẹ̀ lọ́sẹ̀lẹ̀ sábà tó sì jẹ́ ẹjẹ́ àwọn ìkíní mẹ́rin yìí àjọ ya ẹni tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ẹ̀rún ṣáájú rẹ̀ hadith Abi Hurairah. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم بالسكينة والوقار آه كيف ربالي ولا تسرعوا ẹgbẹ́dọ̀ sáré o. Fàmá àdìrọ́kìtùm fọ́sọ́lù. Èyí tẹ́ bá bá nùrùn ẹ kí. Wàmà fàtàkùn fàtìmù. Èyí tó bá bọ́ fún yín kẹ̀pẹ́. Ẹ má gbàgbé o. Irun tó bá bá ní bẹ̀rẹ̀ tọ̀tọ̀ rẹ̀. Wọ́n ń kálà ń sáré lọ, rákà méjì tó kẹ́yìn lọ bá òun lè bẹ̀rẹ̀ tọ̀tọ̀ tiẹ̀. Ọbẹ̀ pé tó bá ti méjì ogun sọ́tò fàtí hàn náà ló ti kí mi lókè حديث أبي هريرة بيت أن رسول الله صلى الله عليه وسلم قال من أدرك ركعة من الصلاة فقد أدرك ẹni ó bá bá rùkú níbi ọdí bárùn ìtumọ̀ ọlọ́kì àtàníyàn adìrẹ́ lọ́gbẹ́ náà bá bá rákà kan náà rùn ọba gbogbo ọ̀run náà ìyẹn ni pé wọ́n fún ládàá kó kí jàmá أيا حديث أبي سعيد أبي سعيد الخدري قال لقد كانت صلاة الظهر تقام فيذهب الذاهب إلى البقيع فيقضي حاجته ثم يتوضأ tọ́ ó ní ìwọ̀n àyílẹ̀ báyìí wọ́n á sì kọ́ ọmọ rẹ̀ ẹnìkan lọ sí kàfé ẹlọ́gá kan yóò sì bùkátà rẹ̀. ثم يأتي رسول الله صلى الله عليه وسلم في حديث أبي ذر الغفاري رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم كيف أنت إذا كانت عليك أمراء يؤخرون الصلاة عن وقتها طب عليه الصلاة والسلام هو ذر الغفاري في بودي وقت ما شو tó bá padà kí àwọn aláṣẹ kan tó wọn kírun sásìkò ẹ. wọn ò kí sásìkò ẹ. wọn mo wá lójú sí ọlọ́run tí lọ fẹ́ sọ fún mi kí n ṣe ìwọ máa kírun sásìkò ẹ̀ ní tiẹ̀ tó bá bàrò pẹ̀lú wọn ìwọ kì òun lọ máa ṣe kíni o fa iná alákanà fílà òun lọ máa yọ jẹ náà fílà fún gbà yẹn wọ̀lámi yẹ́ tó kálífà àwọn akọ̀tìlá ẹ̀májà ibi tó lè ti lè wáyé òun níbi tó lè fáwọn aláṣẹ ẹni ni wọ́n rí sọ́rọ̀ àkókò ọ̀run tó o bá sì tó sá fún lẹ́yìn wọn wọ́n pa ọ́ ìwọ ti kọ́kọ́ kírun tiẹ̀ sásìkò rẹ̀ rẹ ọwọ́ alẹ́ ọ̀tún sá fún lẹ́yìn wọn kọ́ má pa ẹ̀ tó o bá nìyẹn ti yé wọ́n fi lè má pa ọ́ sọ nígbà tó bá di ní ìgbà mi táwa ní kọ́míwì. a máa jẹun ọdún lọ́wọ́ tó ọdún ọ̀sẹ̀ tí mọ̀ lẹ́yìn ìsàmìlì so nẹ́tì fòfún náà insha Allah ẹ̀nẹ́rì jẹ́ ti ẹni بعد العيد ان شاء الله. إلى أول آل آل Thank you. onye ní ha hádá láti ṣòro ìṣòro ọlọ́yí kàzàbà aláàtàbà kàwùsà ara ọ sọ pé ọ̀pàrọ̀ lọ́lọ́wọ́ títí lé tọ́lọ́run lọ sọ fún wa pé àwọn àyà mẹ́rin yìí wà nù ìkú lásán fi ìdára ìbá ọ̀hún sá ọ̀pàrọ̀ lọ́lọ́ ní tí lè máa mú yẹn ó tó mu téèyàn fi ní kírun lẹ́yìn rẹ̀ kí ọ̀la ń kọ̀rẹ́ rẹ̀ àti gbọ́dọ̀ wo ní rẹ̀ ní ọ̀la tó láfi tọ́lẹ́ lómi rẹ̀ bẹ̀rẹ̀ àti ẹ̀sìn máa mú ìrìnkàn bí gbogbo àmì rẹ̀ ṣe ń ké tà òsì ìdí là ẹlòmíràn sọ pé lá láàyè ìdìnnà àdá dáadáa jẹ́ eléyìí kò sí So, òfin wọlá tẹ̀lé bó wí ọkọ sísè wọn bá dẹ́dà sọ. tọ́ba àmì ẹgbẹ́ yìí nìyà ó tó ohun téèyàn fi ní kí wọn lẹ́yìn àti tọ́ba yìí. Ká ó ní ìtumọ̀ ibi tẹ́mi àti ẹkún sí ní ìní <laughs> A máa gbìyànjú láwọn ayé ní o wọ́n dà gbogbo orúwà yìí wọ́n ti sọ wá lẹ́nu pé bàbá ìwé ni mí wọ́n dà àwọn kan sọ fún mi pé ah ẹ bá kó bí àwọn ọmọ yóò mí sí yín o torí kò sí wọ́n fẹ́ sọ ó kulẹ̀ sọ̀rọ̀ ni láyé ó sì fẹ́ tàṣẹ́ gba bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ ojóbìnrin kọ̀ bá àjà fi gbogbo tìtàlẹ́ ọ̀hán abẹ́tì ọ̀dọ̀ dọ̀bálẹ̀ tó kọ́ láwọn ọba àlejò alákọ̀ọ́sà tuntun mo sọ pé lánàá ìkan tó ń jẹ́ olórí wa ọlọ́run lọ di fìdáhùn ọwá rí ìmúra mi pàtàkì aláàjì ẹ̀yìn lẹ́tẹ̀lé mi lọ ẹtíkẹ́tì lẹ́yìn èmi wà lókè alágbájá rẹ̀ yọ tẹ̀lé yìí tó sì mọ̀ fún èmi ọ̀jọ̀ rẹ̀ mi títí ti máa là nǹkan mọ́lẹ̀ ọtíkẹ́tì ọ̀gá wa jẹ́ séèkù ni lọ́wọ́ kan òun ò ní jẹ́ ọpẹ́ wọ́n á rí lóòótọ́ fún ọ̀kẹ́ náà ọmọ rẹ̀ à tó sáà ẹgbẹ́ òye either hand wọn á fẹ́ lọ bá wọn ní ọ̀gá ó ní hàn sórí èmi jẹ́ ọ̀kan mo fẹ́ nítorí tara mi sí i torí ńgbà ẹ̀sìn kí n tí sọ mo ti jẹ́ bó ṣe rí mi ìmọ̀ọ́mù ni mí àfà ni mí ṣéwù ni mí mo wá jẹ́ kan nínú àwọn tó ń pè ní alùsùnà àwọn olóńtẹ́tẹ̀ náà òun fẹ́ gbàlàyé ẹ̀ máa ṣàlàyé pé nínú nǹkan táwọn ènìyàn wà lórí ẹ̀ ni pé a sì jọ kẹta kò sí jọ keje kò sí ogójì ọjọ́ kò sí ìjáde ọkọ kò sí ṣùgbọ́n tó kò tó bá ti tó ayẹyẹ ọdún kan kò sí wọ́n tó kò bá kó gbogbo bí ojú láti a sì máa ṣàdúrà fún bàtà bàtà mẹ́tẹ́ ah! mo lẹ́kẹ̀ẹ́ ìwà àlàyé tẹ́sí fún mi yálà jẹ́ mo ní ẹ má bínú ìyẹn ti lọ́dún ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ mùsùlùmí ọ̀sọ́ kí ló gbé dání. orí kí mi wà lórí ẹ̀ wọ́n gáwọ̀ sọ ah, àwọn tí ń bá yẹ̀ ah, àwọn tí lẹ́pọ̀ yẹ̀ lé ah, àwọn tí wọ́n ti kíní ó jẹ òye pé bíbà ilẹ̀ ni wà lórí ẹ̀ ká má jọ mọ ń kúnlẹ̀ rojọ́ kẹsàn án sọ kí ọba sọ ká bá wí tọ́ba lẹ́kọ̀ọ́ sí ìdàrú ọlọ́wà rẹ̀ àwọn èèyàn lè lẹ́ọ aláìmọ̀ ní ọ̀kan náà ọmọ ya ọká lólòjú ọlọ́dálẹ̀ lọ tó fẹ́ kàfọ́ á nìbáyìí kò ní ká lólò ara fẹ́ bàbá fún òun lẹ́ kó làwọn ọdún báwọn ọ̀gá bá yẹ olùkára tó ní pé kò lè sọ ọ̀rọ̀ kẹ̀kẹ̀kẹ̀ ìgbọ̀n báyìí yóò sì kà fún tí nkẹ̀kẹ̀ ò ní yí kò lè wí kó o tiẹ̀ gbọ́ ohun tí ń yí rárá tó o ní gbọ́ nkẹ̀kẹ̀ yóò dé kà fún tí ní ara tí kẹ̀kẹ̀ ò ní sọ nínú rẹ̀ eléyìí wọn náà kọ́lé tọ́lọ́ So why would you say really? Yeah. Tẹ́lí bí táwọn pọ́blẹ́mù wájú, South Africa, pọ́blẹ́mù wájú kódà bí tí sòrò fẹ̀yẹ dé gan òun ni pé wọ́n sì ń ṣe àmì kìíní òsà sí àwọn màsájìdì kọ̀ọ̀kan láwọn ọ̀bẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni àwọn India náà àwọn àyè yẹn nìyí ọ̀gọ̀ọ̀rọ̀ ọjọ́ táwọn èèyàn máa ń sọ fáwọn kẹ́yìn díẹ̀ táwọn máa ń sọ bẹ́ẹ̀ náà làwọn àkókò òru wọn yẹn ṣe ní pọ́blẹ́mù sẹ́ni tó bá ṣe pé kò lọ́wọ́ péjọba ó kó nira báyà nù ìyọ́n máa dáhùn rẹ̀ kiri o torí púpọ̀lẹ́pù tó wà láwọn obìnrin ẹ̀ tó gbọ́dọ̀ kóra yín jọ nítorí pé haimon ẹ̀ wà fún ìjọba tí wọ́n fi mọ kí ni ń ṣẹlẹ̀ tó bá ti di pé àwọn kan ń kójọ márùn-ún mélòó kankan àwọn gbófinró bèrè wọ́n gbé tó èèyàn máa kírun sásìkò rẹ̀ èyí tó bá ti dédé rẹ̀ lèèyàn máa ti pẹ̀lú nígbà tí wọn ò ti ní yọ ọyàn lẹ́nu tí wọn ò ní dáhìn láàmú ọlọ́wà rẹ̀. Hadi zaten. Ó dájú pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àrùn náà lè ṣiṣẹ́ ọlọ́run Wọ́n ò sì tí ń rùkú, wọ́n ò sì ṣèjẹ́ka. Odidi ìrùn náà ni ọ̀dájú gidi torí ọ̀rọ̀ kankan sọ pé òjijì ọlọ́run fẹ́ ẹ̀ka irun ọ̀ àbí wọ́n sì wá bẹ̀rẹ̀ irun tuntun ọ̀dájú bí wọ́n bẹ̀rẹ̀ irun ilẹ̀ òjijì ọlọ́run ní ọ̀la àlẹ́ fúlá nítorí pé lè wọn òjìnà sí mọ́kálásì yẹn náà. bẹ́ẹ̀ni ẹ mọ̀ wọ́n ti fẹ́ wọ̀ ọ̀run tẹ́lẹ̀ tí wọn àwọn ti gbà pé káwọn tó fẹ́ yìí rẹ̀ ìgbà bá kí ló fẹ́ à àárín tí wọ́n yìí mo dúpẹ́ àkọlé tẹ́ẹ̀ṣe fún mi òjíṣẹ́ ọlọ́run súnmọ́ mi ìdí tọ́wájú ní ooo láwọn dúpẹ́ fọlọ́run fẹ́ wọ́n láwọn ọ̀bọ̀ wájú náà alẹ́kùn sálàmù. Ojú ha bí èyí ti dandan, ń bọ̀ yẹ́ káàrí mo tí jẹ dandan bí rákàrí. òde ọ̀jẹ̀ dẹ̀dẹ̀ lásìkò ẹ̀rẹ̀ kò sí kẹ̀kẹ́ tó lè jẹ dẹ̀dẹ̀ mọ́. sọ àyàfi tó bá yẹ kọ́rọ̀ ọ̀run gẹ́gẹ́ lè ń sọ pé sókù dẹ́gbẹ́ ìyá ni ní ni. rákàtà dùn àjọ òfin sọ̀rọ̀ yẹn àjọ tí rákàtà yẹn náà sọ̀rọ̀ yẹn ó lè jẹ́ méjì ó lè jẹ́ four ó lè jẹ́ six ó lè jẹ́ eight eight ló pọ̀ jù náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nítorí pé ní nǹkan tí ọba ìrúnjẹ lọ́wà gbólóhùn alhamdulillah ọba ìrúnjẹ ọba ìrúnjẹ a'udhu billahi minash shaitanir rajim ọba ìrúnjẹ allahumma inni as'aluka al-jannah ọba ìrúnjẹ ìwọlé yìí tá a máa ń wí níbi ìbàlá wa nahnu ala dhalika minash ọba ìrúnjẹ wàá ń gbàgbé ó sì sí àwọn aṣojú alhamdulillah àkọ̀bàrújẹ́ àwa làwọn gbọ́dọ̀ dáhùn tó bá rìn ẹ̀sìn nínú tó bá bàrújẹ́ òjúṣe ọlọ́run láyọ̀sùn yóò sọ fún pé ó arákùnrin ibi bàrún rẹ jẹ pẹ̀lú gbólóhùn ọpẹ́ ọtọ dúpẹ́ fọlọ́run náà. ọ̀bàrújẹ́ làbújá mi nà lè ti fa ti àáfì. tó bá ṣe pé jòlá ní bọ̀ nǹkan àbí kéèmì àwọn òní ẹ̀fẹ́ sọ̀rọ̀ àwọn sì tún túkà wọ́n fẹ́ jóyè mọ́mù pé bọ̀ ó yọ bèèrè pé tí a mú bá ìlàjà bá ìlàjà bèèrè o. ẹ̀sìfàtù tí ó lè gé ìrùn èèyàn bí o lè fi ń rẹ́ àpò mo ní kọ́ máa kí ìrùn ọkọ̀ máa wo jòjì gbá mi tó ń kírun lọ́wọ́ òun lọ ní sùn láti máa ń sọ wípé ní máa ń gé ìrùn gẹ́gẹ́ bí àṣetá ní ìṣe máa ń rẹ́ ìrùn èèyàn kù díẹ̀ díẹ̀ tó bá padà kírun tábà ìkò ní sí òun kẹ́kẹ́ lẹ̀ yóò lọ mímọ́ ara bó dàmí ìwo tẹlifẹ́ fi ti àáfíì nítorí pé ọ̀sọ́ gbọ́dọ̀ fẹ́ dá ó lè jẹun ni ẹ̀dìgẹ́sì fẹ́ yẹn subhanallah ọ̀sàdé yíjú bọ́yá kìkì ní ńlá o ti fẹ́ débi ìbọn ní ìtẹ́ òṣù tẹ ọ̀dẹ̀ sí ìtò ti Imam Bukhari rahimahullah tẹ́tẹ́bí tó fi bá dẹ̀ ti fà wà á mú pọ̀ fà rẹ̀ wà á fi fà ó ti gẹ́ẹ̀sì fẹ́ ọ̀bàrún jẹ́ ìtìfáàsì tó bá mi jẹ́ ni wòye wọ̀ ń tààtì ní bùkátà sí náà. Bẹ́ẹ̀, ìsìdìbáwò ló bá àrùn jẹ́ ìlùsìfáàtù ọ̀bàrún jẹ́ ló lè máa di ládàtà gbà fún mẹ́ ṣé pé káwọn afá bá fẹ́ tó ọ̀dà mọ̀tòrò há sí wọ́n tọ̀ sí. tó bá fẹ́ sọ ìsì dìbáàrù nìyí ìsì dìbáàrù tí wọ́n bá fẹ́ tó wọ́n tó sínú pé sọ láti ẹni ẹgẹ́rù sọ sí ìhà ń tọ̀ wọ́n ò ní o ìyáàmẹ̀ o kì í ṣe dìbára àlèkébílátà jàálà àlèkébílátà fún dóbórì yìí o ní ti fúrọ rẹ̀ wà ní ọkọ̀jú kúta nìkú bí ìlọ ẹ̀ka kọjú dà ẹ̀yìn ibẹ̀ lọ́kọjú dà ìyẹn lọ́pàá. káàkiri má gbàgbé tí wọ́n bá pe nǹkan mọ̀ sùúrù kò lè ṣéǹjì kan padà di haram torí gbogbo nǹkan tó lè tọ́rùn òun wá sí ọ̀rọ̀ sútúrà àtàzọ lónìí kò lè di haram ọ̀ndà àmọ̀ sùúrù náà ni àìṣe sútúrà máa bọ́ sí torí mo sọ fún wa pé yóò dínkù sùúrù lọ́wọ́ ìfìfáàtù yóò dé kó sọ ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ìfìdíbáàrù ọ̀dẹ́rù ìṣẹ̀lẹ̀ tó ẹ̀dàkùn tàbí àti dọ̀á àwọn alákọ̀ọ́yí máa ń sọ wípé tí o bá rí something say something tọ́bá ti retí nǹkan kan lọ ẹ̀dẹ̀ ti pàkíyèsí àwọn tí ń darí wa ó sì má jẹ rọ ẹ wo lẹ́nu ìgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ àti ẹni tí ń ti bandit àti ẹni tí ń ti bandit wọ́n ń pè bandit wèrè tó ti pẹ́ ló kẹta ẹ ẹ máa gbé ọtí wèrè yẹn mọ́ dá àmọ́ débi pé ọmọ mélòó ló ti dé wọ́n ẹ kórè ilé ìdí dàrú sọ pé òun fẹ́ gbọ́ ọmọ ẹ tó ti ya wèrè sí ìwọ tòkòtò gbà ní. mo ti bẹ̀rẹ̀ sí lọ jẹ níyà. wọ́n káwọn kẹ jáde wọn kọ bẹ̀ bí ọbẹ kiri ọ̀bájọ́ ọ̀bẹ làwọn eléyìí kó lọ́wọ́ àìní àwọn ẹ̀bí ọbẹ lọ́wọ́ àwọn èèyàn sì tún dá ìbẹ̀rù kú bẹ́ẹ̀rù ọgbà àwọn tó ń láwọn kó ń wọn pẹ̀lú ní èè tẹ́rí kiri ìta àbá wàhálà tí ó dì yóò ní agbára yẹn bàbá nílé torí káwọn bá ti ní pàǹpà àwọn èèyàn wọn pàǹpà àwọn ọjà pé bílá ní ní haúsá ni táwọn ẹ̀rọ ayé ojúṣọ́ òun pé wọ́n ti sọ pé mèlélébè ni. àwọn èèbó dẹ̀ ti dàwọn pọ̀ ti fẹ́ tí ìbá sì gbà táwọn ọmọ àlè dé aláàpọ̀ tó wà mọ̀ sí ní láàrin àwa àtàwọn bàbá wọn àtàwọn bàbá wa wọ́n jọ mu núnú àwọn olóògbògì fún ọ wọ́n gbàmàlà fún ọ. Amẹ́ni tí wọ́n fi jáde láyé báyìí wọ̀lọ́ọ̀lì wọ́n sì màálù ni wọ́n parí gbogbo léyà wọ́n sì màálù ọ̀dọ̀ àwọn èèyàn yìí ni àwọn èèyàn tí wọ́n padà yàní wọ́n ti padà jọ kẹnu ṣe ọgbẹ́wé bẹ̀rẹ̀ wá takáàkì wọ́n dọ́gbọ́n wá sí sọ́fì wọ́n kan ps kìíní kan bẹ̀ lé àpò wọn àti ips àti kí wọ́n pè wọ́n ní bẹ̀ lápò wọn ó gbé mọ̀mọ́ kóńgò kẹ̀dá tí a máa rú lọ sọ́yọ̀ lọ́gbọ́n sí sọ́fẹ́ láwọn àbì ẹlòmí tí wọ́n tó rí pé tálákà ní tóbi bá wá mọ́sálásí wa ẹgbẹ́ tó sùn kalẹ̀ kankan tí ó ti rẹ̀ tí ọ̀pá owó dàbí alára látàárọ̀ ẹni tí kí ní wọn padà jáde ẹ má gbàgbé tó fẹ́ sọ̀rọ̀ náà fa ìfàdúgbò ní gàkán ń lọ hin àwọn fúlàní lé mọ́ndé rẹ̀ ká sọ́ra ẹ́ ẹni wọn lù wọn káàkiri kásọra bí àwọn ọmọ kọ́mọ sí wà náà wà Yorùbá wọn bẹ nu Haúsá wọn bẹ nu Fúlàní wọn sì bẹ nu Ìgbò bẹ́ẹ̀ làwọn ọmọ rí wà láàrin wọn. ṣé nígbà táwa tẹnu mọ́rọ̀ Fúlàní ń ta àfẹ́gbà tó Fúlàní pé àwọn tó da òsì láàrin wọn rárá tá ti wí bẹ́ẹ̀ ni tí wọ́n lè sọ pé kò sẹ́ni tó da láàrin àwọn mùsùlùmí náà mọ̀ ẹ dá mi lóhùn dáadáa kẹ́nìkan tó gbogbo àwọn mùsùlùmí apààyàn ní wọ́n adúgbò èèyàn ni wọ́n tí wọ́n bá ẹ̀ẹ̀dáhùn mọ́ ní táwọn èyí táwọn tí ń ṣe wọ́n ṣe tí wọ́n ṣe dáadáa tí dáadáa náà ṣùgbọ́n àlè tó lè káàtó parí ṣe mùsùlùmí mọ́ olùbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé ìyá ọlọ́run kẹfì lànà òfin wa àti bó tún jẹ́ ṣàrọ̀ tó mi ní àṣà wa fi sáà àmì inú àmì fáyé fẹ́ sàn á pọ̀ níbẹ̀ lọ́rùn tá a bá sí ní gẹ́gẹ́ ká má sọ parí ká lọ bẹ̀rọ ọlọ́run ọba àwọn tó wù sí ní gẹ́gẹ́ tó má láwọn rí ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n má da padà fún ìsìn bẹ lára wa ẹlòmí ìfúnpá rẹ̀ máa ń ga tẹ́lẹ̀ lẹ́nu jẹ́ta yìí inú ẹlòmí ò sí ìpadà sí nọ́mà mọ́ títí ẹnìkan ló ń súnmọ́ sóhun lásìkò èsì lọ́kọ́ mọ́ rẹ̀ ń sùn kó bá ní ọlọ́run dáàbò dáàbò ẹ̀bù wa o ìsọ rẹ̀ sọ wa ọlọ́run dáàbò rẹ̀ bù wa o ìsọ rẹ̀ sọ wa ọlọ́run dáàbò rẹ̀ bù wa ìsọ rẹ̀ sọ wa o ọdún wọn ti wájú o ọdún wọn ti bú wa o ọdún wọn pa wa o àwọn ẹni tí wọ́n bẹ nínú gbèkú àti wàhálà yọ lọ́dà bani làwọn o wọ́n أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك